رمضان التوبة والصدق رمضان الهمة والسبق adúpẹ́ fún Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tó tún ṣe nírọ̀rùn fún wa reviving the human half hour ìtànìjí láwùjọ mùsùlùmí ọlọ́gbọ̀n ìṣẹ́jú abẹ́lọ́run Ọba Allah subhanahu wa ta'ala kó má ṣàìjẹ́ kó ṣe àǹfààní fún ẹnìkankan wa nǹkan tá òun náà ni nawaqidul islam àwọn nǹkan tó máa ń ba islam jẹ́ múyàn lọ́wọ́ àwọn sheikh wa tó máa bá wa gbélé yẹ̀wò àwọn náà ni fadilatu sheikh Kamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala warhaw falyatafaddal mashkura mahjura minallah. alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi la sharika lahu fi a'malihi ọba tó jẹ́ pé kò ní orogún nínú iṣẹ́ rẹ̀ tí ń ṣe kò sẹ́nìkan tó lè ṣiṣẹ́ ọlọ́run wa ibadatihi kò sẹ́nìkan tí a lè fún lẹ́sìn tó yẹ ká fún ọlọ́run wa asma'ihi wa sifatihi kò sẹ́nìkan tá a lè pè ló kọ́tà ń pè ọlọ́run kò sí ẹnìkan kan tá a lè fi ìròyìn ọlọ́run ọba ròyìn ọba yìí ọba náà lọ́ba tá a dúpẹ́ fún tó fún wa ní àgbọ́yé rẹ̀ lérí tawhid tó fún wa ní àgbọ́yé rẹ̀ lérí ìbádà wasalatu wasalamu ala nabiyina muhammad anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kọba nabiwa muhammad wa ala alihi wa asahabihi ajma'in kọba gbogbo àwọn ará lẹ́ẹ̀ pátá àti gbogbo àwọn sọ̀hábà pátápátá ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa èyí ta fẹ́ gbéyẹ̀wò lásìkò yìí òun náà ni nawaqidul islam islam àwọn ẹ̀rí ilé ìta fẹ́ sàlàyé láti ní lọ òun náà ni àwọn nǹkan tí mùsùlùmí máa ń tara bọ̀ tí ò wá níjọ́ jẹ́ mùsùlùmí má tó bá ti mọ̀ pé ọ̀dà ọ̀pọ̀ àwọn èèyàn lénìí wọ́n wá ń ṣe àwọn táwí léyìí tó jẹ́ pé kò ní dáa kádákẹ́ gbogbo àwa tọ́rọ̀ ti yé gbogbo àwa tá a ti mànà gbogbo àwa tá a ti gbọ́ ìgbàgbọ́ yé al ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wad-dinu al-wahidu alladhi ikhtarahu Allahu òun nìkan náà lẹ̀sìn tí ọlọ́run bá là tó fàyọ tó ní ká máa ṣe ẹ̀sìn pọ̀ lérí ilẹ̀ àmọ́ èyí tọ́lọ̀ ní a máa ṣe ń bẹ̀ òun náà ní islam islam tó wá wà ń bẹ̀ yìí òun náà ní ẹ̀sìn tọ́lọ́run bá là torí ẹ̀dá o a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní inna ad-dina 'inda islam ọlọ́run bá ní ẹ̀sìn lọ́dọ̀ àwọ ọlọ́run islam ni o ẹ̀sìn pọ̀ ọlọ́run wá fa islam yọ ọlọ́run ní ìsìláàmù lẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́run ìsìláàmù yìí náà lágbọ́dọ̀ máa ṣe sórọ́tù alimuran aya 19 lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀ ọlọ́run bá aláàtú wọn sọ fún wa nínú sórọ́tù alimuran kanáà aya 102 wípé ìsìláàmù yẹn náà ní kámúkò láyé o tọ́ba fẹ́ jáde ilé ayé ìsìláàmù ní kámúkò láyé ọlọ́run bá ní wàlá tamutunna illa wa antum muslimun ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ jáde láyé ẹ gbọ́dọ̀ kú àfikẹ́ kú ní mùsùlùmí ọlọ́run ní á kú ní yorùbá kò ní wá kú lóyìnbó ọlọ́wọ́n bá kò ní ká kú lẹ́ni tí ọjọba àbẹni tó jẹ́ ìjòyè àbẹni tó bímọ àbẹni tó kọ́lé ọlọ́run ní ẹ kú ní mùsùlùmí ìtumọ̀ ẹni pé bí n bá fẹ́ jáde láyé èyí ń gbọ́dọ̀ jáde láyé ní mùsùlùmí òdodo ṣe wá rí ìsìláàmù tí ọlọ́run ọba aláàní kásì kásì kú pẹ̀lú ẹ ó ti dàrú lẹ̀ yorùbá táwa wà yìí àfi tá bá ń tanra wa lóko kí ni wọ́n ń pè ní ìsìláàmù èyí tá nábì mú wá kí ni wọ́n pè ní ìsìláàmù tọ́lọ̀ wọn bá aláàfin ti sọ́dọ̀ ara rẹ̀ kí ni wọ́n pè ní ìsìláàmù tọ́lọ̀ ní akúlé lérí alìsìláàmù wọlé ìsìláàmù lillahi bit tawhid òun náà ni ká juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba pé ọ̀kan náà ni ọlọ́run òun nìkan náà sì lọ́dá gbogbo nǹkan òun nìkan ló yẹ ká máa fún níjọsìn wa òun nìkan náà làá máa ń tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ òun nìkan náà làá máa wá nǹkan lọ́dọ̀ rẹ̀ òun nìkan náà làá máa fi súra òun nìkan náà ló láti pa wá òun nìkan náà ló láti jí wa wàlì ìkìyàdù láhùn bìtọ́ a kásìmọ̀ tẹ̀lá sí ọlọ́run wọ́n lè bàrá àtúnmìnà ṣíríkì wà áàlì káwà bọ́pá bọ́sẹ̀ kò nínú ẹbọ gbogbo tí wọ́n fi ń sígbàkejì ọlọ́run wà áàlì yìí àwọn tí wọ́n gbẹ́bọ dání tí wọ́n ń ṣẹbọ ká wọn lọ́rẹ̀ẹ́ ayò ká bọ́pá bọ́sẹ̀ kò lọ́wọ́ tiwọn náà dáadáa ilé ayé nìkan ní ọ̀pọ̀ àwápọ̀ tó gbogbo tí wọ́n fi ń ṣèkejì ọlọ́run tí wọ́n ń pè ní ìbọ̀rìṣà àti gbogbo àwọn tí wọ́n ń bọ̀rìṣà òní mú wọn lọ́rẹ́ ayò wa tawhid ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa wa awwal arkan al-islam òun náà làkọ́kọ́ òpó ẹ̀sìn òpó ẹ̀sìn wa tawhid làkọ́kọ́ ẹ̀ lẹ́yìn náà ni mutaba kama tẹ̀lé ànábì buni al-islam al-khams ilaha illallah wa anna muhammadar rasulullah

lọ́sọ̀ wá kan hajj lọ́sọ̀ wá kan zaka ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ àkọ́kọ́ nǹkan tí máa múyàn ní Islam òun náà ni àṣíríkù billahi azza ni ó mú nǹkan míì nínú dá ní ta sìn àbí wàrà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ó sì dá wa lójú pé ìyá kan náà àbúrò lọ́wọ́ aláàní ká máa wí wọ́lọ́n nìkan ṣoṣo òun ní di wàhálà láàrin àwọn àfáà tán fẹ́ ṣe súnà nẹ́bí àtàwọn tán fẹ́ máa ṣe ẹbọ ọlọ́run ọba aláàtàǹsìn yẹn òun náà lọ́yẹ̀ká tó wàràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ṣe wá rí ìgbé nǹkan láti máa bọ láti máa sìn yìí máa Islam máa ń ba Islam jẹ́ ọlọ́run ọba aláà sọ bẹ́ẹ̀ ní Koran ọlọ́run ní láyé ní aṣọ́ra láyé gbogbo ṣẹ́rí tó bá tọba ti ní nǹkan mi tó ń bọ̀ yóò ṣe bàjẹ́ mọ́ lọ́wọ́ wala takunanna minal khasirin ọ wà wà nínú àwọn tí ó ṣòfò ẹni tọ́lọ̀ ń dájọ́ ọ̀rọ̀ yìí kọ ànẹ́bùwà Muhammad ni aláwa ń bá wa náà wí lábẹ́rẹ̀ nígbà ọlọ́run ti ń wọ̀nù ẹni tó fẹ́ràn jù sọmọ pé ìwọ tó jẹ́ pé ẹ̀rọ ọlọ́run lásán ni ó lè sọ́ra rẹ̀ suratu az aya 65 ọlọ́run bá ní walaw ashraku ọlọ́run bá ní gbogbo àwọn ànẹ́bì ọlọ́run ọba tí wọ́n bá ṣẹbọ tí wọ́n bá ní nǹkan kan míì tí wọ́n ń bọ tí wọ́n ń bẹ̀ lahabitọ̀ anahun makanu ya'malun gbogbo tí wọ́n fi ọjọ́ ayé wọn ṣe ní sẹ́ẹ̀rẹ̀ gbogbo sì bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ suratul an'am aya 88 nítorí wọn bá sọ fún wa ní pé ìsìláàmù wọn bàjẹ́ afẹ́ ẹlẹ́bọ sí wọn náà gbọ́ báyìí wọ́n ní gbogbo ogun rẹ̀ àti wàhálà rẹ̀ tó sínú ẹ̀sìn ọ bàjẹ́ tó bá ti ń ṣẹbọ gbogbo àwọn olówó tá náwó sẹ́sìn tá tún ṣe ọdún àjọbọ ọdún àdábọ wọ́n ní gbogbo wàhálà wa ta ṣe nínú ẹ̀sìn ájì ta lọ àwẹ̀ ta gba zakata yọ ilé kí ó ta bá wọn kọ́ mọ́síláṣí ta kọ́ àti gbogbo àwọn táwọn lọ mọ́kà àti gbogbo àwọn táwọn fún lómi táwọn fún lóúnjẹ wọn wọ́n ní gbogbo sẹ́ẹ̀rẹ̀ yẹn tábà ti mẹ́bọ mọ́ wọ́n ní ẹbọ bàjẹ́ adé pé ẹbọ jẹ́ kan nínú nǹkan tí mo ba ìsìláàmù yàn jẹ́ àwa ní àwọn ìran ẹbọ yìí léṣiṣi wọ́n bá òun tọ̀ wọ́n ń ṣe kan nínú àwọn ṣe ẹbọ ni torí àwa tó dàrú mọ́ lọ́wọ́ làfi ń ṣàlàyé ká ṣàlàyé káka fún lọ́kọ̀ọ̀kan ìpé tọba ti ń ṣe yìí ó ti dẹ̀lẹ́bọ tọba ti ń ṣe yìí ó ti dẹ̀lẹ́bọ nígbò sí dẹ̀lẹ́bọ yẹn ìsìláàmù rẹ ti bàjẹ́ torí pé yẹn táwọn ẹlẹ́bọ ń ṣe tó rò jẹ́ mùsùlùmí ni wọ́n náà ń ṣe yẹn ẹ máa ń gbogbo púpọ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n máa ní èèyàn wá mọ́ṣáláṣí ẹ̀ ń pè lẹ́lẹ́bọ èèyàn lọ mọ́kà èèyàn yọ sàká yóò gbé owó tabua wá fún wa lápin táfi ṣèdáwà nídìí ẹ̀sìn ẹ̀tún wá ní islam rẹ̀ ti bàjẹ́ ẹlẹ́yìn àti yíndìdé lóru nílẹ̀ yorùbá táwa wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń tara bẹ̀ sìn tí wọ́n sì yọra kúrò nínú nǹkan tí àwọn abọ̀rìṣà àwọn ẹlẹ́bọ máa ń ṣe nígbà wọn ò ti yọra kúrò ńbẹ bí wọ́n bá ṣe ń ṣe náà ni ẹbọ wọn máa parí mọ́ wọn lọ́wọ́ ọlọ́ni wàá máa yóò mìíràn àkàtàrò òun billahi illa wa hum mushrikun ọlọ́run ọba ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀náfìkì wọ́n pa wọn gbà náà ni wọ́n gbà wọ́n làwọn gbọ́lọ́gbọ́ ìgbọ́lọ́wọ́n bá ń bẹ òun ló ní gbogbo nǹkan iláwọ̀ àwọn mọ̀ṣẹ̀lẹ̀kùn tọ́bọ̀ wá di pé kán gbára lé ọlọ́wọ́n bá yẹn ká máa sin ọlọ́wọ́n bá yẹn wọ́n máa wá gbára lé nǹkan mi wọ́n máa sin nǹkan mi suratu Yusuf aya 106 lọ́lọ́wọ́n bá aláàtí ń sọ fún wa yìí pé eh, àwọn àgbàgbọ́ mọ̀fẹ́ bọ́lẹ̀ wa wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun àwọn àgbàgbọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ní ma wá ka àwọn nǹkan tí máa ń sọ̀yàn dẹ́lẹ́bọ̀ èèyàn jẹ́ mùsùlùmí o àmọ́ wọn ní kọ́rúkọ èèyàn lẹ̀ sínú Islam nítorí pé èèyàn ti karabọ̀ kan nínú àwọn nǹkan ẹbọ tí máa ń sọ̀yàn di aláìní Islam bí ma ṣe wá ń ka ìwọ náà máa bá mi kọ́ lẹ̀ àwọn ẹ̀rí tí ń bá mú wánú alukoran ìwọ náà lọ lè wò èmi kí mo kúkú fọ̀ ọkùn ònú Islam ọlọ́run bá aláàlọ́sọ bẹ́ẹ̀ nù koran pé nígbà tí ń ṣe léyìí kò sínú ìsìláàmù mọ́ gbogbo ẹni bá ti gbà pé ẹnìkan bẹ tó lè ṣiṣẹ́ tọ́jẹ́ pọ́lọ́hún Allah nìkan ló lè ṣe é onítọ̀hún ti ní irú fọ́lọ́hún wọ́n ti ń ṣẹbọ pẹ̀lú ọlọ́hún onítọ́gbà kò lè ṣe yẹn ẹni ẹ̀ náà ló fi ṣe kéde ọlọ́hún alákọ̀ọ́kọ́ ń bẹ al dídá ẹ̀dá gbogbo ń taari àti ń taari ọlọ́run ló gbogbo ẹ̀ téèyàn bá ti fi ìdẹ́dá yẹn ti sọ́dọ̀ nǹkan kan nínú tọ́lọ̀ èèyàn ti dẹ́ olóòṣà èèyàn ti dẹ́ lẹ́bọ̀ọ́ ọlọ́wọ́n bá ní halimin khalikin ghayrullah yarzuqukum minas samai wal ard ọlọ́wọ́n bá ní ìjẹ́ nìkan bẹ́ẹ̀ tí tó ń dà nǹkan yàtọ̀ sí ọlọ́ òun ní fún yín láti ṣìkì láti sánmà àtìlẹ̀ òun ní mú tó kẹwà òun ní mú tilẹ̀ jáde fún yín sọ́tù fatir ayé ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì al-imatatu wal ihya kápá àyàn kápá sẹ́kìyàn mọ́ ẹni bá ti gbà pé ẹnìkan bẹ tó lè pààyàn tó lè jí òkú dìde onítọ̀ òun ti gbà pé ẹnìkan bẹ tó dàbí ọlọ́run ẹni ẹ ló mú nígbà kejì ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run nìkan làá fi ti sè ọlọ́run ọba ní huwa alladhi yuhyi wa yumiitu ọlọ́run ọba ní ọba yín yẹn òun lọ́ba tí yín máa jí òkú dìde òun lọ́ba tí ṣe pa iná ọba kú wa yumiitu fa amra tọ́ba ti ṣetán láti ṣe kankan tọ́ba fàyínàmà yàkúlù làwò kún fàyàkún nítorí ọkàn sọ ni pé kí nǹkan náà máa rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ ọ̀yá jí yóò sì máa jí ọ̀yá kú yóò sì máa kú. al-imatatu wal yìí kájí òkú ká ní kéèyàn ó iṣẹ́ ọlọ́run ni ẹni bá gbà pé kí nìkan tó ń bẹ tí máa ṣe onítọ̀hún ó ti di ẹlẹ́bọ islam rẹ̀ ti bàjẹ́ Suratu Ghafir ayah sixty ẹlẹ́ẹ̀kẹta òun náà ní tẹ̀dẹ̀bí kéèyàn gbà lẹ́mí rẹ̀ pé gbogbo tí ń yí padà nínú ayé àṣẹ nìkan ní fi ń yí padà ọlọ́ni kúlù máa ń yàrá sókò kún mí ní sàmá ìwọ̀lá àrùn ọlọ́wọ́n bá ní bá mi sọ fáwọn kèfèrí maka wọ Muhammad bá mi bí wọ́n pé ta ní fún wọn ní arísìkí láti sámà ta ní mú jíjẹ mú wá fún wọn láti lẹ́lẹ̀ amma yamliku sam'a ta ló fún wọn ní ìgbọ́rọ̀ tó wà nínú etí wọn wal basara ta ló fún wọn ní ìrìnà tó wà nínú ojú wọn wa man yakhruju al-hayya min al-mayyiti ta ni máa mú alàyè jáde láti inú òkú ìyá òkú ọmọ ó sì yè ọmọ ń yàkúrò dìlìmọ̀ yìí ta mí nàlẹ́ ta ni máa mú òkú jáde látara alàyè ọmọ òkú ìyá ó sì máa bẹ̀ ọmọ yìí dàbẹ̀rù amọ̀rọ̀ ta ni darí lílọ bíbọ̀ ayé àti gbogbo ìtì ń bẹ nílé ayé fàṣàyàkúlù náà lọ ọlọ́run bá láwọn wọn ní Allah ni o afàlẹ́ àtàtàkùn wàá sọ fún wọn pé kí ló dé tí wọ́n bẹ̀rù ọlọ́run tí wọ́n wá ń sin ẹlòmíì tọ́jà pé kò sí ìdarí ayé lọ́wọ́ ẹ̀ wọ́n sin gi wọ́n sin omi wọ́n máa béèrè ìgbọ́rọ̀ wọ́n máa béèrè ìrìnà wọ́n máa béèrè àlàáfíà wọ́n máa béèrè kí aboyún ọ̀sọ̀ láyọ̀ wọ́n máa béèrè arísìkí lọ́wọ́ igi àti irin àti gbogbo àwọn òkúta wọn ọlọ́run bá ní bá mi sọ fún wọn kán bẹ̀rù ọlọ́ sọ́tò Yunus ayé àtàtì wa ẹni bá ti fi kádàrà rẹ̀ sọ́dọ̀ ayé pé ayé ní darí òun àwọn ni òjò wọn jù báyìí lọ eh, àwọn ni wọ́n yí aago ayé òun padà àwọn náà ń fọwọ́ aago ayé òun sẹ́yìn onítọ̀hún ti dẹlẹ́bọ̀ sẹ́nìkan tí fúnyàn ti gbà lẹ́yìn ọlọ́run ọba wa inú àwọn ẹbọ tí bá ìsìláàmù jẹ́ mọ́yàn lọ́wọ́ òun náà ni ibadatul asnam as-sujud wa ruku' kíyàn máa fẹ́rí kanlẹ̀ fún òsà kíyàn máa rùkú fún àwọn ẹ̀dá ọlọ́run kíyàn máa fẹ́rí kanlẹ̀ fáwọn ẹ̀dá ọlọ́run kíyàn lọ jókòó ti àwọn nǹkan tí wọ́n ń pè lọ́lọ́run kí n lọlẹ̀ ìjòkó ti gi àbírin àbómi kọmọ wa bọ́ òsàdábọ́ òsàjọ́bọ́ táàmù àlọlẹ̀ pèsè díẹ̀ gbogbo olùkọ̀ọ̀kan ló ní ilé ọ̀sà mùsùlùmí tí máa ti ń tẹ̀lé wọn lọ òun ò jẹ́ mùsùlùmí mọ́ ẹni bá ti máa wọn sọdún ọ̀sà òun ò jẹ́ mùsùlùmí mọ́ torí ọlọ́run ọba rẹ̀ náà ní sọdún fún yẹn ọlọ́run wá pé méjì ọ̀kan náà lọ́lọ́ ọlọ́run ni yá ayọ̀ lẹ́dín àmánù ọlọ́run ni mo pè yín olùgbàgbọ́ ẹ̀ríkà owó wọ̀sùjúdù wà àbùdù bákùn ẹ máa rúkú ẹ máa fẹ́rí kanlẹ̀ fún ọba yín kẹmà fi sin ọlọ́run suratul hajj aya 77 nínú àwọn kan tí ma ń sọ ìyàndẹ̀ lẹ́bọ̀ ṣíríkù da'wati ghayrillah kéèyàn máa pe ẹni tó yàtọ̀ sọ́lọ̀ ayé ló ń pè ní èṣù ló ń pè ní àlìjànú ló ń pè ní wòlíì ló ń pè ní ànábì ọlọ́run ló ń pè ní àfá ló ń pè ní àwọn ìyá ló ń pè ní tó bá ti ń pè nǹkan mí yàtọ̀ sí ọlọ́run tó bá ní yá awárí ìpín tó wí lẹ́yìn ìyá òun kìí ṣe Allah ọlọ́run ti ní kó lè dé ọ̀láha orí dọ̀ rahman ọlọ́run bá ní bẹ bá ní sọ̀rọ̀ aláà ní ẹ̀pẹ̀ rahman ní ẹ̀pẹ̀ kọ́dà okọ̀ tó pọ̀ rẹpẹtẹ láwọn okọ̀ mi tẹ́ ma fi pè mí ọ̀dọ̀ mi nìkan wà gbogbo ẹni bá ti ń pè nǹkan mẹ́yẹ̀tọ̀ sí ọlọ́run ọba onítọ̀hún wọn ti pokò rẹ̀ lẹ́nu islam ní tí ń ṣe yẹn ti bà islam rẹ̀ jẹ́ torí pé àdúà anábì ní huwàlẹ̀ ìbádà anábì ni a gbọ́dọ̀ fẹ́ lómi lẹ́yìn ọlọ́run ọlọ́run ní kul innama ad'u rabbi ilẹ̀ anábì bá mi sọ fún gbogbo ayé yí pé ad'u rabbi ọlọ́run aláàlẹ̀ mi ọmọ pè tí bá ní sọ̀rọ̀ wàlá òṣìríkù bí i àádá èyí sì nífẹ̀ẹ́ lómi ìṣẹ́gbẹ̀ ọlọ́run tí tó máa pè òun náà wàlá òṣìríkù bí i àádá wàlá òṣìríkù àádá bí i ìyìn ní ṣàlàyé tí ń ṣe fún tó fi dẹ́lẹ́bọ òun náà jẹ́ jiyàn mọ́ nítorí pé nǹkan tí ń wá lọ sọ́dọ̀ ẹni tí èso ọlọ́run ọba yẹn òun náà mọ̀ nínú ẹ̀mí ẹ̀fí ọ̀dọ̀ ọlọ́run lẹ́yẹ kó wọn wá lọ àmọ́ torí àìmọ̀ kan àbí torí pé bá ṣe bá báwọn bàbá wa ṣe ń ṣe ńlẹ̀ Yorùbá nìyẹn bá ṣe báwọn afá àtiwà kan ṣe ń ṣe nìyẹn ibi wàhálà wà nìyẹn jama òdodo ti kílíà kọlọmọsọ jáde tẹlódodo nínú àwọn nǹkan tí máa ń sọyàn di ẹlẹ́bọ tí máa ń bà síláàmù jẹ́ ṣíríkùlù ìṣtìánà ṣíríkùlù ìṣtìgáṣà ti bìgẹ́ ìrìlá kéèyàn máa ké gbàmí gbàmí gbàmí lọ sọ́dọ̀ àlìjànú àbí kí èèyàn máa ké gbàmí gbàmí lọ sọ́dọ̀ àwọn ànábì ọlọ́run àtàwọn àfa àwọn ẹni eré ya Rasulallah ìwò òjíṣẹ́ ọlọ́run kó síbi yẹ̀dí mọ́ṣá ìgbọ́wọ́ mi mú fátàdá ara kìíní wa anta àbí mọ́ṣá ìsànú mi mọ́ṣá ìsànú mi dídáadáa ó lépa bá mi eléyìí wọ́n ní ẹ̀bọ̀ ni ọlọ́run ọba Allah ó ní in yansurukumullahu fala ghaliba lakum ọlọ́run ọba ní bóun bá ti ràn yín lọ́wọ́ kò sẹ́nìkan tí ó borí yín mọ́ wọ́n yín yakadolokum famanzalẹ́sì yansurukum ibadihi tó wọn ọlọ́run ọba aláàbá sì ti yọwọ́ kó náà rọ̀ yín kò sẹ́nìkan tí ó ràn yín lọ́wọ́ lẹ́yìn ọlọ́ wa ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo àà ọlọ́run ọba aláàlọ́ ẹ̀kẹ́ gbára pẹ̀lú àwọn òkú tí wọ́n ti lọ pẹ̀lú àwọn àyà àti bàbá rẹ̀ pẹ̀lú àwọn ayé nígbà tí nǹkan bá fẹ́ dàrú mọ́ lọ́wọ́ òun tọ̀hún ti dẹ̀lẹ́bọ̀ ìwọ ọlọ́run ọba ìlógbó fún ẹni tí ń pè nígbà ṣòro sọ́tọ̀ alimoran aya 160 lọ́wà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ṣírìkùlù isti'ana nínú àwọn tí máa ń sọ̀yàn di òun náà ni kéèyàn ó ní ìṣòro kó máa wà ràn lọ́wọ́ bí a torí pé ọ̀nà ọ̀la fún ẹ àrísìkí rẹ̀ kò tẹ́ lọ́wọ́ bọ̀rọ̀ ẹ kọ̀tà ọ̀rọ̀ jàtà èèyàn nídìí lọ́wọ́ ọlọ́run àwọn lọ́wọ́ lérí bí orí ó sì máa wá sọ́dọ̀ òun náà bọ́rọ̀ ló sì máa lójútù kọ́ wá jẹ́ pé ìtì ìsọlọ́run lẹ́yìn lọ́lẹ́ gbára lé òkú ewé lọ́wọ́ òkú egbò lọ́wọ́ lọ́jà kò gbére èèyàn lọ́wọ́ èrè èèyàn àwa ní kí lọ́n gbogbo àwọn jákujàku tó kó dání ah owó nìyẹn àwọ́rò ni ẹ̀yìn ọ̀dá kama ogun arísìkínú ogun tájà nìyẹn ogun owó nìyẹn o gbogbo tó kó dání mọ̀rìsókò ni wọ́n ẹni tá ń fún Allah lọ́ba tí fún yàn lárísìkí àwọn tí wọ́n kó dání ni ọlọ́run bá Allah ní fáwọn gan lárísìkí tí wọ́n fi ń sẹ̀mí ìwọ ọ̀gbọ́dọ̀ wá ní ìdárísìkí kó tó wá máa lọ lè bá ẹ̀dá ọlọ́mọ tó dé pé wọ́n ń fóun náà ni ọlọ́run láàmálẹ̀ ó ní inna Allaha huwa razzaqu dhul quwwatil matin ọlọ́run lémi ọlọ́run èmi lọ́ba ọba tí fún yàn lárísìkí alágbára ni mí innal latina ta'buduna min dunillah ọlọ́run bá ní gbogbo ń tẹ́ǹsìn tẹ́ǹ pé lọ sí díẹ̀ láàyè mo lè kó nílẹ̀ kọ́mọdé sí kan ọlọ́run bá ní ipa àwọn ọ̀ká láti sọ yín di oní àrísìkì ipa àwọn ọ̀ká láti sọ yín dolówó fábùtàgò ẹ̀ńdàlá ìrísìkọ̀ ọ̀dọ̀ ọlọ́run bá ní kẹ́ wá àrísìkì lọ. àwọn ọlọ́run bá láti dájú rẹ gbọ́ ojú ọ̀nà ńsìn ti bàjẹ́ sọ́tùlù ankabut àyà 17 nínú àwọn ẹbọ òun náà ni al-ista'adhatu bi ghayrillah kéèyàn máa fi tí èso ọlọ́run kọ́ máa fi ṣe ìdáàbòbò ọlọ́run bá lá ojú oyé wáyé pé wa imma yazaghannaka mina shaytani nazghun fasta'idh billah ẹ̀rẹ́ Muhammad gbogbo àti ìpayà bá bá ọ lérí àṣetáni àtàwọn ọmọ rẹ̀ kí wọ́n bá kọlu ọ fasta'idh billah tètè sásọ́dọ̀ ọlọ́run tètè sásọ́dọ̀ ọlọ́run sọ pé a'udhu billahi minash shaitanir rajim suratul Fussilat àyà 36 ó máa ka suratul Falaq ó máa ka suratul Nas a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq ní gbogbo gbàlọ́ máa ṣe nínú àwọn nǹkan tí máa ń sọ yẹn dẹ́lẹ́bọ̀ òun náà ni kéèyàn mú nǹkan abẹ̀mí kọ́ wá lọ lè fi fún ọ̀sà àbí kó mú lọ ológun tó bá ti pa nǹkan abẹ̀mí fún ọ̀sà kan látara tó ń wá àbí látara burú tí ọ̀fẹ́ kó sí ọ́ òtìdẹ́lẹ́bọ̀ قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له ọlọ́run nílà nábì máa sọ pé irun àtẹran pípa أتي àti ìsẹ̀mí rẹ̀ àti ikú rẹ̀ tọ́lọ́run ní gbogbo ọmọ jẹ́ o la sharika la kò sí orogún fọ́lọ́run ọba tá a máa ń fún nírun àbí tá a máa ń fún ní nùsùkù ìmọ̀ pẹ̀lá ní jẹ́ bẹ́ẹ̀ la sharika la fabi dhalika umirtu wa ana awwalul muslimin ìrìn nínú àwọn ìtànpè lẹ́bọ̀ tí máa ń sọ yẹn dẹ́lẹ́bọ̀ anáàdì lẹ́gẹ́rìlá kéèyàn máa lọ lè lérí nídìí òrìṣà péye ò lérí fún yí pé tọba ṣe nǹkan báyìí èmi náà bọ̀ wá ṣe nǹkan báyìí tọba ilé fún mi ní nǹkan báyìí èmi náà bọ̀ wá fún ọ ní nǹkan báyìí ọlọ́wọ́n bá ní wá máa anfaqtum min nafaqa ọlọ́wọ́n bá ní gbogbo owó tẹ bá fẹ́ ná àwọn nazaritum min nazir àbẹ̀fẹ́ lérí fa inna Allaha ya'lamuhu ọlọ́run ọba nìkan nìyẹn máa ń lé fún o ọlọ́run ọba máa o ọlọ́run ọba Allah sí suratul Baqara àyà two seventy ó sì jẹ́ pé ànábì ní kò dáa kéèyàn máa sọ fọlọ́n pé tọ́ba ṣe nǹkan báyìí ìbínú ṣe nǹkan báyìí ànábì náà dáa tó ànábì náà ọlọ́run ọba yẹn sáhùn kìí ṣe pé ó dìgbà tí ẹ bá lẹ́fún ní nǹkan kan kó tó fún yín tó bá fẹ́ fún yín nínú àwọn tí máa ń sèyàn dẹlẹ́bọ òun náà ní àṣírìkù fi àsùnmá ìlà wọ̀sífàtìhì kéèyàn máa ṣẹbọ lábala orúkọ ọlọ́run àtàwọn àròyìn ọlọ́run kọ́ ma pè ọlọ́wọ́n ba ló kọ́ tọ́lọ́wọ́n sọ́ra rẹ̀ yá ṣíjà kàṣíṣù yá mùlẹ́ha makitalina masilina marinusu kọ́ ma pè ọlọ́wọ́n ba ní ahamusa kakọ̀ aláwòye sun yá jalijalu ẹ̀bọ̀ ló ń ṣe bàbá kú òní wà lìjánná torí tó fi pè ọlọ́run ni ọlọ́wọ́n ba aláàkọ́sọ fún ọ̀sẹ̀ bọ́ọ̀lù ààrẹ náà ni kọ́ ma yọ orúkọ kókọ nínú orúkọ ọlọ́wọ́n ọba tọkọ rẹ̀ tì ká ma yọ láta nínú ìlà ká ma yọ ọ̀zá látara aziz bẹ́yìn náà ṣe máa ń yọ yájàlì jálù nínú yájàlì jàláàlì ẹ̀bọ̀lẹ̀ yà ń ṣe o ọlọ́wọ́n bá aláàní wọ́n lè láì asma ọ̀lọ́ òsínà fàdé ọ̀hún bí ha wà dárò lẹ́tí náà yóò láì dúnà sí asma èyí ọlọ́wọ́n bá ní mo ló kọ́tọ́ pọ̀ ó kọ́tọ́ dá mo sì ti ṣàlàyé fún yín ẹ máa fi pè mí ẹ wá fà àwọn tí wọ́n ń ṣẹbọ sí orúkọ èmi ẹ̀fin wọn lẹ̀ sáyé jùzá ọ̀nà màkánu yá àmàlò gbogbo fàkùfà tí wọ́n ń fà ìwúkìwì tí wọ́n ń wí ẹ̀sán rẹ̀ ń bọ̀ sọ́tọ̀ làárọ̀ àyà 180 nínú àwọn ìmọ̀ ṣe ìbọ̀rìṣà lábala ìròyìn ọlọ́run náà ni ẹ̀kẹ́ nìkan nínú àwọn ẹ̀dá ọlọ́run màláíkà ni o ni o ànábì ọlọ́run ni o àáfàá ni o aláàjì kan tó jòkó síbì kan ni o wá pe àpè mọ́ra pé àwọn mọ àwọn mọ èèyàn ti gba ròyìn pẹ̀lú ròyìn ọlọ́run laa sáré kò hó fi ha teni kankan ò gbọ́dọ̀ bọ́lọ̀wọ́n ọba pín bẹ̀ òun náà ni ilmul ghaib òun náà ni ìròyìn ìmọ̀ kọ̀kọ̀ ìtọ́pamọ́ bẹ́ẹ̀ nìkan bá ti gbé rẹ̀ kalẹ̀ tó ní bóun ṣe wà n'inu ìtọ́lọ̀wọ́n bá aláàmà nínú kọ̀kọ̀ òun náà mà àbóhun mà díẹ̀ nínú kọ̀kọ̀ ọlọ́run onítọ̀hún ó ti gbẹ̀rẹ̀ sí igbákejì ọlọ́run nítorí rahman ìròyìn ọlọ́run ọba láàní tẹ́nìkan kan ò gbọ́dọ̀ gba ròyìn pẹ̀lú ẹ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run pátá ọlọ́run ọba aláà máa fi hàn wọ́n ní tó bá wù wọn ò mọ kankan àfi tọ́lọ́run bá fi mọ̀ wọ́n gbogbo àwọn àfáà wọn ò mọ kọ̀kọ̀ kò sí wòlíì kan tó mọ kọ̀kọ̀ kẹ́nìkan máa wá pé òun máa wò sẹ́ fáwọn èèyàn òun máa sọ tí ó ṣẹlẹ̀ lọ́la òun sọ kádàrà wọn ètí wọn kọ sínú kádàrà tó wà nílọ́rin mahfuz òun sọ fún wọn bóyá nu iṣẹ́ tó yẹ kí wọ́n máa ṣe àbí inú owó tọ́yẹ kan máa ṣe àbí irú ìyàwó tọ́yẹ kan fẹ́ irú ọkọ tọ́yẹ kan wọ́n ní nítọ́wà nù kádàrá nínú láàrin mahfiz ọwá lòun ọmọ sọ onítọ̀hún ó ti dẹ̀lẹ́bọ̀ ó ti fẹ́rẹ̀ ti gbákejì ọlọ́run ọba nínú ìmọ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá gbà pé ẹnìkan máa kọ̀kọ̀ papọ̀ mọ́lọ̀ eléyìí ti òun ọ̀mọ́ àmọ́ òun gbà pé ẹnìkan máa kọ̀kọ̀ bọ́lọ̀ náà sì máa àwọn méjèèjì ìsìláàmù wọn ti bàjẹ́ àwọn àyà tí mo kó wáyìí gbogbo àná ká máa kọ́ lẹ̀ káwá lọ lè koran ọlọ́run ti sọ pé òun nìkan ní lòun máa kọ̀kọ̀ òun nìkan ní dáyàn òun nìkan ní máa pààyàn ọlọ́run nìkan ní fúnyàn lárísìkì sẹ́ẹ̀rí ìmákọ̀kọ̀ ìròyìn ọlọ́run ni ọlọ́run ní alimul ghaibi wa shahada ọlọ́run ọba ní ọlọ́run ọba fàtàálà àmà yushrikun ọlọ́wọ́n bá lè mi ọlọ́wọ́n bá mo tóbi kọjá kẹ́nìkan tó máa bá mi kẹgbẹ́ níbi ìmá kọ̀kọ̀ àmà yushrikun suratul mu'minun àyà 92 lọ́lọ́wọ́n ti sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá tún sọ nínú àyà mi oní kul fi samawati wal ardi al-ghayba illa ọlọ́wọ́n bá ní kò tọwọ́ àmà kọ̀kọ̀ illallah àfi Allah nìkan lọ́mà Allah nìkan lọ́mà tó bá ti ń wòṣẹ́ o ti gbére ṣẹ́dá àga ọlọ́run wọ́n ti pọ̀ ọkọ̀ ẹ̀rẹ́nu islam islam rẹ ti bàjẹ́ bóun onírun bá ń gbáwẹ̀ ọ̀láwẹ̀ báwọn yẹn kírun lẹ́yìn rẹ̀ gan àwọn náà onírun sọ́tò nàmúlò àyà 65 lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀ ọlọ́run tó ń tẹ̀síwájú ọlọ́run ọba ní innamal ẹ má fi ròyìn ara yín ẹ sì má fi ròyìn ẹnìkan sọ́tù Yunus àyà 20 ọlọ́tún sọ́nà àyà mi ọlọ́wọ́n bá ní wa indahu mafatihul ghaibi la ya'lamuha illa hu ọlọ́wọ́n bá ní kọ̀kọ̀ gbogbo àwọn kan tá a kó sínú kọ̀kọ̀ mafatihul ọlọ́wọ́n bá lánìkan suratul òun lọ́lọ́run fẹ́ràn jùlọ nínú gbogbo àwọn ànábì ọlọ́run nínú gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run wọ́nu ẹ̀ ọlọ́run sọ fún pé kul eré ànábì sọ fún gbogbo ayé la amliku li nafsi naf'an wala darra èmi ò ní kápá lérí ara mi ìyìn ní kápá lérí àǹfààní kan tí mo lè ṣe fúnra mi ìyìn lè sọ́ra mi láǹfààní ìyìn sì lè múnira kan kó fúnra mi illa ma sha Allah èyí tọ́lọ́run bá fẹ́ tọ́lọ́run bá máa ṣe fẹ́mi mi lẹ́rìn ọba wù ú lọ́pàá mi lẹ́kún walau kuntu a'lamul ghaiba anábì ní ti bá mọ́ kọ̀kọ́ ni láti tàkìtàrí tó minal khairi oore mi ní ọba pọ̀ nítorí pé bàbúrú bá ti ń bọ̀ ní ti mà ní ti yà fàbúrú oore ní ọba pọ̀ nínú tí ọmọ ṣẹlẹ̀ sí mi wà máa má sàní yasú abúrò ní ṣẹlẹ̀ sí mi ní máa ń bẹ̀ mí náà lógìgì ni èmi ò mọ́ tọ́pamọ́ ọlọ́run nìkan lọ́ba tọ́ mà suratul A'raf àyà 188 lọ́lọ́run ti ń sọ fún ànábì pé kó sọ fún gbogbo ayé bó ṣe ma ipe wọ Muhammad yìí sọ ọlọ́run o ò sì níròyìn kala nínú àwọn òròyìn ọlọ́run nínú àwọn òròyìn ọlọ́run òun náà ni ìmọ̀ pàpẹ́ mara pé a máa kọ̀kọ̀ ọlọ́run nìkan ló máa kọ̀kọ̀ má wo sẹ́ má má gbà pé ẹnìkan rí náà ẹnìkan máa ń tọ́pamọ́ ìmọ̀ gbà pé èmi máa ń tọ́pamọ́ àásọ̀njọ́ ṣẹlẹ̀ nínú ọdún tí ń bọ̀ àkọsẹ̀jáyé yín àmọ́ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ wá aṣọ kọ̀kọ̀ fún yín àtẹni tí ń lọ tọ́gbà pẹ́ nìkan mọ kọ̀kọ̀ àwọn méjèèjì tí wọ́n bá túbá ìsìláàmù wọn ti bàjẹ́ abẹ́lẹ́ wọn bá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ìsìláàmù wa kọlọmọ́sà já mu lọ́dọ̀ ọlọ́run ọba ní pípé ẹ̀rì pé bí ṣe ń sọ ní máyà wa áyà ni ó làjà áyà ni ó ṣàlàyé ìwòlódodo torí gbà náà bí ń lọ kóráǹtà àdìsí ló fi lẹ̀ fún wa ní tàdísí ń sọ tí kóráǹtì sọ là ń sọ yìí islam wa kọlọmọjọ ọba jẹ́ o àwọn tá a ti kó sínú àwọn ọ̀kan náà àwọn tá a kà yí ká lè túbá bàbá ti túbá ọlọ́wọ́n bá aláwọ̀ fèrè jìn wá at-taibu mina zambi kamala zambala wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. adúpẹ́ fún allah subhanahu wa ta'ala tó tún ṣe nírọ̀rùn fún àwọn fadilatu sheikh Qamaruddin Yunus Akorede àfihàn ta'ala wa ra'aw láti fún wa lóúnjẹ mi níjẹ. bákan náà ẹ pàdé wa lórí ètò yìí láàárọ̀ ọ̀la níbi tá ti máa tẹ̀síwájú lórí àwọn àgbọ́yé ẹ̀sìn assalamu alaikum wa rahmatullahi wa barakatu barakatuh. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين